tó ń fún wa ní ìgbẹ́ ẹgbẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbóra wa jọ náà ká sọ pé àgbogun àfọ̀tẹ́ afẹ́rẹ́ bọ̀ ṣùgbọ́n káàárín àwọn ọ̀nà tá a fi gbé yẹn mo gbàmọ̀ràn ìjọba tẹ kábíyèsí o. máa tọ ọ̀nà náà lẹ́yìn tó bá rí níta tó bá ń tó sílẹ̀ tiẹ̀ sọ́lọ́run àwọn bàbá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ pẹ̀lẹ́ làwọn àwọn ọmọ rẹ̀ àbẹ́ni kankan jálẹ̀ ìjà ilé tó dé àti tó ti ní ọlọ́wọ́ àgbáyé á lè gbọ́ra wa lórí resolution wa mílíọ̀nù tó gbé we are free to <laughs> everywhere bàbá wa ká bẹ́ẹ̀ ní Francis wa ká think of the consequences of break off of the country is an enemy that you don't know what they do for instance apart from now we call on all Nigerians in every race every tribe that to work as brothers and sisters. and that applies both our leaders. Mm-hmm. One Nigeria is very important. Yes. You have seen right. the effect of the peaceful war in Africa and gbogbo were affected by the bad effect of this. to something else. They will appear as to rest it as well as it can work towards peace and tranquility. And we follow all the authorities, the state governments, and federal government. Their traditional rights in Iran and our work as one well, to ensure that this relationship will never pass. Ìjọba ní jáde fún àdúrà sọ́dún sàn wá everywhere, everywhere. The That the tradition that remain the embodiment of peace and good governance. We are one and we will be one by